ìtàn yìí jẹ́ láti iná ọ̀rọ̀ Ọlọ́run lákòókò kan à ń láti ṣe ìyàwó ìran wíńdíá mẹ́wàá ìran dúró ti ìyàwó ẹ̀hán máa ṣọ́ká wí kọ́kọ́ ìyàwó wọlé rá ní orílẹ̀-èdè ìran á jẹ́ àṣà wọn láti jẹ́ kí ìyàwó rẹ̀ pàdé ọkọ nígbà ní bá súnmọ́ tòsí nígbà ní ìyàwó bá wọlé tán gbogbo ohun erébilẹ̀ ti ṣeré àtìlẹ́ ti jẹ oúnjẹ ìran wíńdíá mẹ́wàá yìí ẹ̀ dúró ọkọ ìyàwó lárùn kan nígbà nílẹ̀ ṣú ọkọ ìyàwó ẹ̀ tí ì dé gbogbo wọn ń já mẹ́wàá ẹ̀ ẹ̀ tẹná sásùn pamọ́ lẹ̀ ẹ̀sìn ẹ̀sùn gbogbo wọn rò pé káwé ti múra pé bí ọkọ ìyàwó bá dé kẹ́sà bá wọlé àmọ́ márùn-ún náà wíńdíà ẹ̀yẹ ẹ̀gbọ́n márùn-ún náà ẹ̀rọ̀gọ̀ márùn-ún náà wíńdíà mẹ́wàá ẹ̀ ẹ̀ lórí náà fìtílà wọn márùn ẹ̀ràn ní. láàrin ọ̀gànjọ́ gbogbo wọn dìde nígbàlẹ́ gbọ́ ariwo. ọkọ ìyàwó dé o ẹ jáde láti rẹ pàdé rìn gbogbo wọn sáré dìde ẹ̀sán gbé fìtílà wọn gbogbo àtùpà fìtílà wọn ti kú àmọ́ ìran mẹ́rùn orí ìran ìṣẹ́kù gbogbo wọn sáré láti lè ra òrí ṣùgbọ́n àkẹ́ tó dé ọkọ ìyàwó ti wọ náà lé ọkọ ìyàwó sì gbọ̀nà gbogbo ìran mẹ́rùn ti múra ẹ̀bọ́ ọkọ ìyàwó wọlé láti jẹ àṣẹ iná gbogbo ènìyàn dùn nígbà yẹn ọkọ ìyàwó ti wọlé tán. yàwó yàwó yàwó lè yà. nígbà ọ̀hún kọ́ àti kọ̀nà nígbà tí àwọn jẹ́ mẹ́rin lẹ́kọ̀ọ́ èdè á ti pẹ́jù fún wọn ẹtí kọ̀nà ẹ̀rọ pariwo olúwa olúwa ṣí kọ̀nà fún wa àmọ́ ìdáhùn náà wípé lóòótọ́ èèmọ̀ yín rí ìyẹn èèyàn mi nígbà kan jésù yé padà wá sí ayé yìí abẹ́ ti múra láti gbà á ọlọ́run wí fún wa pé ká múra nígbà gbogbo nítorí ìgbà láàbárò tẹ́lẹ̀ orin jésù èdè àmọ́ jésù wí kìí ṣe gbogbo wọn ni wọ́n pè ní olúwa olúwa réwọ ìjọba ọ̀run àfihàn ní bá gbọ́ ọ̀ràn bàbá mi gbọ́ ìran èrè ọ̀run àbọ̀ ti múra láti pàdé jésù má ṣe jẹ́ ká tàn ọ́ jẹ ọ̀ràn kún ṣoṣo rẹ ọ̀run jésù nìkan ṣoṣo òun lè wẹ ọ̀ṣọ́ mọ́ lẹ́nu jẹ́ kó múra ọ̀pọ̀lọpọ̀ rírà lè ní múra nígbà tí jésù bá dé ọ̀pọ̀lọpọ̀ èèwì èmi ò ṣeun búburú ọ̀pọ̀lọpọ̀ èèwì. mọ ṣoore nígbà gbogbo. nǹkan mìíràn èèwì mọ jẹ́ ọ̀nìkan pàtàkì ní ìlú wa ọ̀pọ̀lọpọ̀ èèwì gbogbo òkun mi nìmọ̀ mú kò wọ́n lè ní ọ̀pọ̀lọpọ̀ èèwì. enígbàgbọ́ nìkan ìdílé mi mo ti ṣètẹ̀bọ mi mo sàn mọ́ re ṣọ́ọ̀ṣì. So àmọ́ ẹ dá gbogbo wọn lóhùn dẹ wípé lóòótọ́ ń lè mọ̀ yín ìyẹn ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ bá fi gbogbo ẹ̀ṣẹ̀ yín sílẹ̀ kẹ́nàgbẹ́kẹ̀yìn lé jésù kristi gbogbo yìí lẹ́ẹ̀mọ́ wí yìí kì lè ṣe yín láǹfààní rárá gba jésù gbọ́ lónìí nítorí bá bá dé kọ́ lè bá rèé.